tóbi lọ. ok ọlọ́run sọ ilé ìṣòro ìbéèrè tí wọ́n béèrè pé wọ́n ní ìgbé àlùmọ́ kírun lẹ́yìn ìmáàmù tí ń bá ń ṣe dára yìí ọlọ́mọta sáré wa gbogbo àwọn apá àti wọn kò ní ìṣẹ̀dá làwọn ọlọ́mọta bá wa tó wọn ọlọ́mọta bá wa yí wọn ọlọ́jọ́ tó lè fi lẹ̀. ìdáhùn sí ilé ìwé ni pé irú jálàbí wo ni ṣe torí tó ń pe jálàbí o àti bóyì o jura wọn lọ ẹlòmíì jálàbí rẹ ti parí stéèkì jẹ sí mùsùlùmí mọ ní ti jálàbí rẹ ti parí ẹlòmíì èsì ń jẹ mùsùlùmí lóòótọ́ àmọ́ tábà ti ń wá wọn ọ̀daràn nínú ìsìlámù nọ́mbà wán ní ti jálàbí rẹ ti parí so àwọn jálàbí oníkàtúndóni ẹni tó ẹjọ́ jálà ti fi ẹ̀ oní kó kàn máa lọ́gbọ́n fọwọ́ parọ́ owó lọ́wọ́ àwọn èèyàn bí àwọn ń tajà bí àwọn ìjọ sọ́ndé sọ́ndé àwọn tajà fún àwọn tajà wá sá jálà bí náà ní ìrìnà sọ́ndé yóò náà èyí ò bó bá dá lórí àlùfẹ́ òlẹ́yìn àmóríjálà fún akúrọ̀ gbowó sí oníjàmbá sí ní oṣù torí pé àdẹ́gbà Muhammad sọ̀rọ̀ àtàkọ́ ní wọ́pọ́ sàdúrà báwọn kò sọ àdúrà títí lówó báwọn ẹlẹ́ẹ̀kì èyí tá a wá sọ ní bẹ́rẹ̀ ní báyìí láti ní wọ́n sọ àlùkùrá nìkan lẹ̀ níbi òní lọ dé àwọn èèyàn lọ ní pé yà sí ẹni bí bí wá dé èyí tó bá tún wá dájú wọn dáadáa tó bá ti láwọn olóòfẹ́ lọ́dún fẹ́ràn rẹ̀ pé ah alájẹ ìṣẹ́lẹ̀ lánàá a máa ti ké láti lọ́dọ̀ àwọn ṣe fún àti ibi ránṣẹ́ tí yóò ti dọ́dọ̀ yóò ti tẹ́yà sanwó rẹ̀ kí yóò lọ́ lórí ìtọ́jú rẹ̀ náà ìran sọ́nu nínú ìran jàlá irú àwọn bá dé ẹnu wọn bá sí báńkì yìí dípò fún gbogbo wà òkò ọmọ sì padà òsì ní kájú ní ìgbà tó fún ọgbọ́n tọmọ sí bọ̀ ó padà ní àmọ́tòtò ọ̀rá àbújára tó ọmọ tó padà bọ̀ wà ọmọ padà wà tọ́ rẹ̀ padà tó gbogbo àwọn bàtàlà nílò yìí àwọn tó bá ń gbogbo ilé yìí a lè kí òun lẹ́yìn wọn àmọ́ àmọ́ ń lo òun láti dìgbà tẹ́ ìkú lọ́wọ́ adúgbò mọ́nà wọn àwọn tí wọ́n ti dáwọ́ di yàrá wọn ti kọ́ kódà àwọn èèyàn máa tún wá gba wá àwọn náà bẹ́ẹ̀ ti ṣe ìlà ní wọ́n ṣe ẹgbẹ́ ìgbẹ́ ìpìlẹ̀ ṣe tí òun mọ̀ ṣe tó kọ̀ sílẹ̀ náà ni tí ó ti ṣe mọ́ ṣùgbọ́n àwọn tó bá kú ìṣẹ́ náà àgbẹ̀lọ́ kọ́lọ̀ bá wa gbó wọn kọ́lọ̀ bá ti gbó wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ìṣẹ́jẹ́ náà lọ́jọ́ mẹ́ta ìṣẹ́jẹ́ níjọ́ tí èèyàn kan bá kàn já wá fẹ́ gbá lójú tọmọdà yìí wọ́n rọ́wọ́ bẹ́ẹ̀ ọgbọ́rọ̀ gbà kéé kéé rọrùn náà ní ọlọ́mọdé àgbẹ̀wò ìran kan nínú ìlú gára ìran ní gára bí mi nínú ìlú gára bí tiẹ̀ dé òun ti kí kákó sóògùn oògùn abẹ́nú gbọ̀ngàn kákó kí wọ̀ inú òkè tí wàá mẹ́sẹ̀ yìí tó bá tọ́lọ́mọ bá fún ìmọ̀ wọn bẹ́ẹ̀ ní agbóhùn ìgbélé olùgbé ìgbélé ẹ̀ ńkọ́ ẹni tó fẹ́ bí mọ́ ó wà pẹ́ẹ́tẹ́ àwọn ìgbà tí òjò máa hàn onígbàrà bí mẹ́ta. pẹ̀lẹ́ pé yíò iṣẹ́ yẹn kò kọjá àbá iṣẹ́ tí gbogbo èèyàn lè ṣe ẹni tí ò bá jẹ́ àbá tó bá ń torí àtẹnu dáadáa òun náà lè fi bàbá alágbó tó bẹ́ẹ̀ máa ń tẹ̀lé àbá àkọ́lá kò kò ní ìjẹ́ ìjọba dára àbó oníkíni bàbá alágbó àbó oníkíni àbájẹ́ ìṣègùn òjúmọ̀ àwọn tí ò bá ń jìlọ nǹkan haram èyí nǹkan ni haram o èyàn ti jẹ́ àtúntò àdúgbò àti ilé kan amẹ́mẹ́lé papọ̀ wíwílé ìyànjú báyìí èyí ń kọ́lá burú ààrẹ ń kọ́lá burú èyí tó já burú àrẹ ó ní pé àwọn tọ́lọ̀ wá ní àwọn ìṣòro ògùn ká máa fi lò orí ikú orí ẹja lẹ́kùlẹ́ja èyí ẹja náà máa jẹ́wọ́ sọ pé lẹ́kùlẹ́ja èyí ẹja ó lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ lórí èdè òun lórí ọ̀ká lọ́wọ́ lórí èdè máa wá àwọ̀ ọmọ ìjàpá àjà ọdún ìjàpá ọwọ́ ẹ̀kọ́ tó mo ẹjọ́ ló láàyè àwọn tó kú ti rẹ̀ rẹ̀ àwọn ọ̀nà ti túwá. mo ẹjọ́ ló ń fi ní láàyè àbá àtàlà ìlànà ọgbẹ́ agbára kan náà àkójá àti ọbẹ̀ lọ́wọ́ bá wọn. ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ́jọ́ láwọn ẹgbà kan bàbá tó bí àwọn aláfọ̀ọ́kù làwọn tó bàbá bàbá aláàbí lọ́rọ̀ sábẹ́ ìgbà lọ́wọ́ àbá àjùmọ̀ ìwọ́dáàrí tọ́ gbé agbádágbádá tọ́ wá ju olóńgbò sílẹ̀ láàyè ó nígbà ọmọ tó lóńgbò ní onélógbò ní ó ti pè fún ọ̀là ní germany òun arígbó ńlá onítọ̀ ọba ti ju olóńgbò sí agbára fún wa ní onítọ́lógbò yìí dé kò ní yẹ ọ́ kò ní yẹ ọ́ àwọn ní àtọ́wà láyé onítọ́lógbò yìí ẹja ọmọ àtọ́jú adámọ̀ àti ẹja sí lára

olóńgbò tó fi mọ́lẹ̀ wàlá ní tuntun ìmọ̀ ha kò fún oúnjẹ wọ́n lọ fẹ́ dáhà ha dáhà fún omi kọjá àti àrùn hátà náà kò sì tú olóńgbò nílẹ̀ fún ọlọ́ mi kalẹ̀ jẹ olóńgbò ní wá kú bẹ́ẹ̀ àwọn ìlú wọn obìnrin kò ní wọn ní wá pé iná ló sì wọ ẹ̀wù nítorí kó olóńgbò mọ́lẹ̀ mú ìwọ dára bí tọ́ wá ń jó olódi olóńgbò ní ààyè tólóńgbò ní wá kéde oró wọ́n sáré lọ́jọ́ bàbá tó ní bóyá tó pè mọ́ ní oṣù ọ̀tọ́ bí ò tiẹ̀ tó pè mọ́ iṣẹ́ rẹ̀ lọ́rọ́ oṣù tó ìran kan nù nínú ìwọ̀n ní dára. tẹ́lẹ̀ mọ̀ náà yìí àwọn àtùmọ̀ ọmọ ọmọ bírèdì ni ó àwọn kan tó wá bá ti wọlé ní pé níbi dára mi fún orí èèyàn apá èèyàn ẹsẹ̀ èèyàn láti èèyàn onímọ̀ wákàtí ìníkò orí òkú ìníkò ìgbógbó òkú ẹ máa rí lórí ní olórí pé sáà níjà tọ́wọ́ gbogbo táwọn oṣù bá mú mi ẹ bá lọ àwọn oṣù bá àkọ́ǹtì ilé kan lẹ́sìn lọ́ba mi ó dà tó mọ orí láìpẹ́ lọ́nà òdò ti wá nígbà mo rí mo rí orí mo mọ̀ rí mo dúpọ̀ mọ́lẹ̀ kí ó náà wá ti báyìí mo ti máa àwọn ìtọ́kọ́ irú wọn lẹ́mọ̀ bá lọ́nà tó bá fi ṣe ìlú jíjẹ́ kó bá wà fún ọmọ wa bá ti oríṣiríṣi náà ti mọ̀ ní ti ẹnìkan lójú oṣù méjì lẹ́yìn tó náà wà bá wà wọ́n wá jọ pàdé nìyẹn táìmù la wá ń jagun àwọn jálà nínú ìnáwó ní sójà lójà wọ́n wá ní ah, ẹjẹ́ ń ṣe ìṣúdẹ́ẹ̀sì mi ìtọ́nà fún mi ó sì fọ́nà wà fúra yẹn lọ nígbà wọn bẹ́ẹ̀ ní tó tó ń gbé ìwà ibi òun fún fìlàkù kan bẹ̀ káfà àwọn fìlàkù tó bá tó ní kan fìlàkù tó bá òní ká sẹpẹrẹtì ọkọ àtàyà ẹjọ́ olùyà rà káwá kó èyàn sí ra ẹ̀yìn ó kàn mọ́ ẹni pé lọ́pọ̀ láyà gbà mí wọ́n kàn ń dàrí ẹ̀ wá ní kókó dì mú à àwọn jẹ́lá ní ọba ìjọ jẹ́ òkè ti sáfì lákòóso wọn fọra wọn ní gbogbo ẹjẹ sọ sẹ́yìn yóò mọ̀ ṣe mọ̀ pé ah kí ló ní àwọn ènìyàn ìdẹ̀lẹ̀ fọra wọn lọ́dún fọra wọn lọ́dún ìfẹ́ ẹ̀rọ pẹ́lá oníjẹ̀bìlá fúnra wọn lọ sí oní jẹ́ àwọn ó wà lọ yẹ

tó bá tẹ tó bá tó kí èmi lọ́sọ̀tọ̀ yẹ̀pẹ̀ ní wò ni omi ní wò ni tẹ̀sùbá ní wò ni kùránì ní wò ó tí ò bá ń wò ní lọ́wọ́ tó bá tó kí èmi pé òun mọ tó ṣẹlẹ̀ lọ́la òun mọ tí ń kan ilé tuntun wọn lọ́wọ́ ọlọ́mọdé àbáwọ̀ sọ́wọ́ irú àwọn ìlú àyìnbó tí ìlú lẹ́yìn rẹ̀ kò bá láfa kò bá láfa ìgbà tí bá dá kò bá jẹ́ kẹ̀lé ń bẹ́ kò bá jẹ́ kẹ̀lé kẹ̀lé ń bẹ́ gbogbo àwọn èèyàn bá wọn ọlọ́dà kọ́ta ṣàlù wọn o tuntun bá ti rí kí ni pé àwọn ọmọ náà àwọn ọmọ ẹgbẹ́ àbá ti gbogbo wọn náà tó ìkan tó láìpẹ́ ìgbà tó wọ́n tẹ̀sí ní ohun oúnjẹ wá fún bẹ́ẹ̀ tí sáyẹ̀nsì òun wọlé ó bá ní ohun tí ó máa ń tì nígbà wo àwọn ẹgbẹ́ sọ́kùn kan pé tí ó máa ń tì sọ́nà ìgbà ó jọ adẹ́kúnra rẹ̀ gbọ́gbọ́ gbọ́gbọ́ láwà àwọn tó bá kàwé mú mọ̀ta gbogbo máa ń jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́rọ̀ jẹ́kọ̀ọ́ lùbà. bọ́ ọba ní ẹ̀kọ́ dáadáa ọmọ tuntun tó fẹ́ mọ̀ bẹ́ẹ̀ wá ní sáyẹ̀nsì ní jẹ́ ní kéwù náà kí ní ìfilẹ̀ jẹ́sẹ̀ ní sáyẹ̀nsì kúrò sí bọ̀ tọ́lá ló wá ní ti bọ̀. òun náà láti ẹ̀ ń pé àbúrò àtọ́wọ́ ohun wọ́n ti kéwù wọ́n bá tẹ̀ tẹ̀ ọkọ̀ àbá ó ti kú sí ó ti pápẹ́ ó bá gbowó ọ̀ràn ẹ̀ ọwọ́ alẹ́gbẹ́ bọ̀yọ̀ yìí wọ́n á ṣe gbá ẹ̀ẹ́dẹ̀ tí mo fẹ́ bí mọ́ ní ẹgbẹ́ tí mo mọ́bìnrin kan ló wá ń jẹ ẹni ṣàkóso ọmọbìnrin kan rí wọ́n ti fún wọn lóhun sáàpù ìwọ́n wa pọ̀ bẹ́ẹ̀ fẹ́ ìgbé wa máa ṣẹ́ta oṣù mọ̀tílé mọ̀ oṣù mọ̀tílé mọ̀ ọ̀dọ̀mọ̀tà gbogbo àwọn ẹ̀gbá tí ilé mi mọ̀ pọ̀pọ̀ ìbèrè ìlú wọn lọ ẹlẹ́kọ̀ọ́ sí ìlú wọn a sì máa ń ṣọ́ra fún àwọn olùdáradì so àwọn olùdáradì wọ́n ní kàtìkúrú sẹ́yìn tá àbá wa mọ̀ kankan nu àìmọ́lẹ̀ mọ́ yẹn wá ní mo ṣe ń wo àbá yìí ọmọ nǹkan yẹn ẹyẹ yẹn bá tún lẹ́yìn rẹ̀ mọ́ àhà àhà wo ebi tí mo wà ní owó mọ́ ń tẹ yẹn pẹ̀ dáadáa àhà fúnra ìlú kọ́ ara rẹ̀ lọ́wọ́ pàǹpẹ́ ọlọ́mọdé àgbà ọlọ́run fún wa ní àwọn ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n jálàbí gbogbo àwọn náà tá a bá dín wọn dáàbò tẹ́lí tó sì bá tí ọ̀rọ̀ dára nínú ìjà kó yẹ kó mọ̀ ìjà ó ní abákùnjọ wà ní ìlú àwọn àbúrò kò sí ìjọba tó ń sọ ní ọ̀dọ̀ wa ìwọ̀n àtẹwọ̀n àtẹwọ̀ ìwọ̀n àtẹwọ̀ àtẹwọ̀ àtẹwọ̀ àtẹwọ̀ àtẹwọ̀ kò sí sẹ́pà ní ìrìnàjò ìṣe náà tó kálukú ẹlòmíì tí wọ́n bẹ sẹ́wọ́n àti wọn ti àwọn ètò tí ń ibà àwọn ọmọ bẹ́ẹ̀ ni à ń kọ́ ọmọ tí ó wà wá sí ibẹ̀ ò lẹ́yìn táwọn ọmọ ẹ̀mọ́ àmọ́ ìgbà ẹgbẹ́ òun tí ó wò sí dára tẹ́lẹ̀ mẹ́wọ̀n tó bá ní jáde sílẹ̀ kò ní ṣe dáadáa sí ìwò ní pẹ́mọ́ tí ó kàn sọ́dọ̀ yàrá tó wà máa jí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé àtàrà wọn tí ó ń yàrá bí wọn náà ti yàrá lọ gbogbo ogun tó bá jẹ́ ọba ní yàrá bí owó kó máa owó kí ní lọ́dún kó ní yàrá bí náà ní ìjà àtàrà wọn bẹ́ẹ̀ ọlọ́mọdé àtàrà owó táwa wí ìdí pa ní ká tó sanu àwọn àpá òtún láì ní káàkiri àbá àwọn àti òjòjò mọ wa àwọn àti wá ti dùn bí á ah, àbá yìí ti kiri ara wọn á ti dùn àbá lọ á bùrù òtún láì níbẹ̀ á máa ń fún àwọn àbá mi níbẹ̀ ìwọ wa mọ́sálásí ọ̀sọ̀tọ̀jẹ́ lè kó làkọ́mọ́ ìwọ náà lọ àwọn òṣèlú àti màmí láti ṣáṣáṣá yẹ́s ara àwọn tó ìwà sílẹ̀ káwọn ọ̀sọ̀tọ̀ wọ́n àti ìbà torí yóò náà àkọ́dọ̀ pẹ̀lú ọkọ̀ àtẹ́gbà Muhammad náà ìyá làwọn àìsà ó sọ fún olúwa oníyà mo bọ́ náà búra fún ẹ̀yà tó wà ó ní ilé tó fi ní òyò ilé tó fi lè ilé tó fi lẹ̀ta ìyẹn kó ti lóṣù méjì gbáko àwọn òṣìṣẹ́ rí mẹ́tẹ̀ẹ̀tẹ̀ dáadáa sọlọ́wà ó wà ní kílẹ̀ wọ́n jẹ́ àwọn ìbáwọn ọmọdé ní ìgbàdúgbò àtúndì náà onígbọ́dọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn òṣìṣẹ́ àwọn agbádùgbò àwọn àwọn ni wọ́n máa ń gbé wà rà ràǹkúnmí wọn náà máa ń gbé wà bàgbẹ́ wà wọ́n àwọn tàbí òṣìṣẹ́ wọn wà tàbí òṣìṣẹ́ bàbá ní ìfẹsẹ̀ dàbí lọ sí báwọn àbá àtàwọn ti dè wọ́n ní àmọ́ táwọn àbá àgbẹ̀ ọ̀yọ́ mọ ju opportunity ju nìkan ní gbogbo jẹ́mọ́ sàmú ní àjẹmọ́ ní nìkan ní wà lùbáríkà nìkan ní wọn nìkan gbogbo yìí à ń wájẹ lásán tòtáwọn èèyàn bá ti káwọn èèyàn gbẹ wọ́n táwọn àbá àjẹ́ ìwọ̀n ní gbogbo ìjọba ń gbé ìlú gbogbo orúkọ wọn ọlọ́mọta